ẹ̀wọ̀n ń rùn nímú Ayọ̀mídé iṣẹ́ fọ́léfọ́lé ló lọ́ọ́ ṣe lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ ládòdò ọ̀tà ilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n ti ń ṣẹ́wọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ sí afurasí ọ̀daràn kan tó gbowó nínú fífọ́ ilé onílé àti jíjí dúkìá àwọn ẹni ẹlẹ́ni kó lágbègbè kan ní adóodò ọ̀tà ọ̀gbẹ́ni ayọ̀mídé ibrahim ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ti ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ lákọlò àwọn agbófinró báyìí kọ̀mándàtì sọjí gonzalo tó jẹ́ ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò Ogun State Community Social Orientation and Safety Corps tí wọ́n tún ń pè ní SoSafe ló fi ìṣẹ̀lẹ̀ yìí léde nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sáláròyé nípasẹ̀ alukoro wọn Moruf Yusuf láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2024 yìí wọ́n ní lásìkò táwọn ẹ̀ṣọ́ sosafe tí wọ́n wà ní ẹ̀ka bàbá ọdẹ ní ìjù níjọba ìbílẹ̀ adóodò ọ̀tá ń ṣe pàtiróòlù wọn bí wọ́n ṣe máa ń ṣe é ni wọ́n kẹ́fín ayọ̀mídé nínú ilé kan tó pẹlẹngọ́ sí níṣe ló ń tú àwọn wíńdò tí wọ́n fi alumí ṣe síbẹ̀ àtàwọn ẹ̀ṣọ́ tó jọjú tí wọ́n ṣe sí ilé ọ̀hún ni wọ́n bá mú un nígbà tí wọ́n wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ó ní ọ̀rẹ́ òun kan tó ti sá lọ báyìí ló pe òun láti abẹ́òkúta tóun gbé tẹ́lẹ̀ ó lọ́rẹ̀ẹ́ náà ló fọ̀nà iṣẹ́ fọ́léfọ́lé yìí hàn òun nígbà tóun darapọ̀ mọ́ ní baba ọdẹ olè yìí náà làwọn sì ń jà látìgbà tóun ti dé wọ́n ló tún jẹ́wọ́ pé àwọn ilé àkọ́kù àwọn ilé tí wọ́n ń kọ́ lọ́wọ́ àwọn ṣọ́ọ̀ṣì àtàwọn ilé tí kọ́kọ́rọ́ ilẹ̀kùn rẹ̀ kò bá lágbára dáadáa làwọn máa ń fojú ṣọ́kiri tó bá di ọwọ́ alẹ́ làwọn máa ń lọ fọ́ irúfẹ́ ilé bẹ́ẹ̀ táwọn yóò sì jí dúkìá wọn kó ó láfúrásì ọ̀daràn kan tọ́wọ́ àwọn sosafe tẹ̀ lọ́sẹ̀ tó kọjá bíọ́lá adébẹ́sìn ní aṣáájú àwọn nídìí ìwà ọ̀daràn náà bẹ́ẹ̀ ló júwe pé agbègbè arena shopping complex tó wà lóṣòdì làwọn máa ń ta àwọn ẹrù olè gbogbo sí gansalo láwọn ti parí ìwádìí tọ̀dọ̀ àwọn wọ́n sì ti fa òun àti ẹsíbìtì rẹ̀ lé àwọn ọlọ́pàá tẹ̀sán nípàánù ní sango lọ́wọ́ láti ṣèwádìí sí i kí wọ́n sì fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online